ونعوذ بالله من انفسنا وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أداكم الله عليكم إيا الله أولي أجيجة الله وبا النبوة محمد صلى الله عليه وسلم آه يوم الجمعة ليس يا سائق العقيدة فرضون تعبدوا عليك الله سلاسي عمك الله كلا أبا شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى سلا العقيدة الوصية سلا فوا أوزان ثم شيخ شعر àríwọ̀lọ́wọ́ الله تعالى. tí a dé ó ní ìfìlẹ̀ fún ọlọ́run àwọn àròyìn tí ń bẹ fún ọlọ́run láti inú alùkùnhàn àti inú súnnàmì àti inú alùkùnhàn èyí jẹ́ pé àwọn àyà alùkùnhàn tí wọ́n fi ìròyìn ọlọ́run tí wọ́n fi rinlẹ̀ láìsẹ̀ òfin àdìtì rárá ibi tí a wá dé bẹ́ẹ̀ ìfẹ́ àtòrúyà lára tó ń rẹ̀ nínú islam ni pé ó dáadáa alùpùpù kẹrin pé àwọn mọ́mì ní wọ́n rí ọwọ́ ìgbà tó bá ti ní ọjọ́ àlẹ́yà lára nǹkan tó gbọ́rọ̀ wà nínú àjọ kanyà eré ìgbọ̀rọ̀ wà nínú ẹ̀mí ẹni tí ó jẹ mùsùlùmí ní àwọn èèyàn ó rí ọlọ́run àlùgà tó bá ti ọjọ́ àlẹ́yà àfikà àwọn àyà àbùhánì kẹrì tí wọ́n sí àwọn lórí ìdáyìí ṣẹ́rù ìlànkà lọ́wọ́ ibi tí a ti gbé ọ̀rọ̀ wa lẹ́lẹ́ wàkọ́ọ̀lù tààlà láhùn máa yàṣà òun àfihà olúwa ní ìbẹ̀ fún wọn ní ọjọ́ ẹni tó bá ti wù wọ́n ó máa rí ẹni tó bá ti wù wọ́n máa jẹ́nà yóò máa rí ẹwọ ọlá ọlá ni ọ tó bí ayé tà wà yìí ààlé tó wù aláyé kí tó bá ti wù aláyé ọlọ́run bá sì mọ́jẹ̀ mọ́ rẹ̀ kí tó bá ti wù ní láyé ẹ̀sìn máa rí tó bá fi bẹ́ẹ̀ gbogbo alàbá lówó tó kò sẹ́ tó wọ́wọ́ gbogbo alẹ́gá ìrìnà fẹ́ lóbi dámúté bí ṣe ń wọ́n náà ọ̀sìn lóbi dámúté ọlọ́run kò fi fífẹ́ wa pé tí bá ń tábá fẹ́ tó bá wùwà á sì máa nílé ayé ọlọ́run síbẹ̀ fi sí ọlá ní o bí nǹkan ní máa wọ́sí wá wùwà tó tọ́lọ̀run sí fún wa ọlọ́run ní ká farabalẹ̀ òun sì fún alábìkẹ́ yàmù lahum ma yashaun àmọ́ láyé àyí wà máa tàṣà únà ẹ̀hẹ́n ilá ayáṣà ọ̀lọ̀ ẹ̀ ní fẹ́ kẹta láyé àgbọ́lọ̀bọ́fẹ́ nínú wọ́nyí wá sí pé ìyẹn jẹ́ ni ọlọ́run sílẹ̀ ìyẹn jẹ́ ni ọlọ́run ìyẹn jẹ́ ni olúwo wà ẹ́n àbútọ́lé kó di mùsùlùmí tó tó wà ní mahamadu àmá ọlọ́run fẹ̀bẹ̀ ọlọ́wọ́lélàhùn ma yà ṣáàúnà fi ha àpẹbá ní ṣùgbọ́n tẹ́ sí alìkìyàmà kó lórí fún yóò tẹ́ bá dé ní ọgbà ìjánná olúwálẹ̀ tí bá tí ń lò ilẹ̀ lórí bẹ̀ mo pápọ̀ máa àìkàyé kálẹ̀ wo ọlá àwọn sí tó ìjọba wà أي للمؤمنين في الجنة in tó bá wùí tọ́nà bá sọ ọmọ tàṣẹ àwúnà tọ́nà bá sọ ní àyí ọlọ́run ni àfà ní ẹni tọ́nà sọ yíwa o àì ìtumà rẹ̀ ni pé yóò máa bẹ fún lèlìmọ́pìnì in táwọn mọ́mì ní bá ti fẹ́ ni wọ́n máa rí pé jàdínà inú ní tó bá ti wo ẹ̀mí wọn wọ̀tẹ̀lẹ̀ bẹ́ ààrẹ olùkọ́ tó sì wu ojú wọn kí wọ́n máa wò ẹ́ bí kùnú ní nàáyí wọ àníwá ìlàkàyè oníran ìdẹ̀ra ní ń bẹ nínú ọgbà àlìjẹ́nà èyí tó bá ti wà ọlọ́run ti fún wa nínú àwọn ìgbádùn àtàwọn orí tó pọ̀ ọlọ́run bí wà làdẹ́yìnà mazídẹ̀ wà làdẹ́yìnà mazídẹ̀ inú wa ń bẹ fún wa látọ̀dọ̀ ti wá sí inú àdìfẹ́nà iná mazídẹ̀ alékún ọlọ́run ní mọ́jẹ̀kún mi ni pé ní bá ń wù ilẹ̀ ma inú àlìjẹ́nà ìdí bá ń wù ilẹ̀ ma jẹ ìdí bá ń wù ilẹ̀ ma mú ìntẹ́ bá fẹ́ wó lẹ́ ma wò ẹgbẹ́ láyé yìí tó wà fẹ́káyẹ láyé ohun tó fẹ́káwó láwó ohun àmọ́ láti kìyàmà gbogbo tó wá wù ilẹ̀ mọ̀ gbogbo tó wá wù ilẹ̀ mọ̀ jẹ gbogbo tó bá ti wù ẹ̀mí yíò mọ̀sẹ̀lẹ̀ ọlọ́wà ní wà ládẹ́ iná mazíìdẹ̀ nítorí wọ́n bẹ fún wa ní wọ́n bẹ fún ilátọ́dọ̀ àwọn ọlọ́ àlékún àlékún tí wọ́n lálékún àwọn afáàní ayé ziyadatun ala dhalika lẹ́yìn ìgbà tó yá ní pé ìtí wù yí lẹ́ máa rí ìtí wù yí lẹ́ máa wò ìtí wù yí lẹ́ máa jẹ ìtí wù yí lẹ́ máa mú ìtí wù yí lẹ́ máa ṣe ọlọ́run wá ní ó ní ìwá wọ náà nìkan àlékún mi àlékún gangan ó wá ju àlìjẹ́nà gangan lọ ṣẹ́mà ọlọ́ni wá wù yí wọ́n ti wá ròyìn àwọn tẹ́bẹ̀ láti jẹ́nà fún wa gbogbo tafẹ́ fún lélé láyé yà gbogbo ẹ̀bẹ̀ láti jẹ́nà ní ẹ̀bá kónú obìnrin ọlọ́láwọn obìnrin bẹ̀ láti jẹ́nà ọlọ́wọ́ ròyìn obìnrin òun dé pé ah ọlọ́run gbogbo tí ń bẹ lára pátá lọ́rùn ìwọ̀n wà ọlọ́run ròyìn nǹkan jíjẹ láwọn nǹkan tá máa ń gbé àwọn olówó ọlọ́lá ní máa ń jẹ rú ẹ̀ ọlọ́lẹ́jẹ́ ara máa táṣì àwọn náà ọlọ́run tó ròyìn àwọn nǹkan múmú sẹ́gbẹ́ irúwà yóò lè dé bẹ́ẹ̀ ọlọ́run wá olúwa fẹ́ wà láàrẹ iná mẹ́sí gbogbo lẹ́yìn nǹkan tó tó mọ́ wù inú sẹwà rí rí ọlọ́run ọba gbogbo ẹ̀lọ kẹkà ìmájí pé ah, ó dùn tó tẹ́sì kan lọ rí ọlọ́run ọba dùn lọ wọ́n ní gbogbo kò sí nǹkan tó bẹ́ máa wà mọ́lá lẹ́gbẹ́ náà àfi rí ọlọ́run ọba ọlọ́mọsá sẹ́wọ̀n mi àtẹ̀yìn ọlọ́run yóò sì ní àwọn ọmọ wọn kan ọlọ́mọ sí ní àwọn ọmọ wọn àwọn mẹ́rin láti wà ní jẹ́nà yóò lọ́wọ́ وهذا وليس صوي هو الشاهد من الآية الكريمة ونقلبين لبي آية تنوى ولدينا مزيد مزيد ما يكسود عن نبي مقرفة النظر إلى وجه الله وهو إثبات النظر إلى وجه الكريم في الجنة يرينه ما يستفاد من الآيات الكريمة gbogbo àwọn àyàtàwà kà lẹ́yìn àtijẹ́ ìjọ kí ni àwọn àǹfààní ti bẹ́ẹ̀ fún wa mustapha domina ha ń dárí láǹfààní bẹ́ẹ̀ ni pé ìbáàtò ìyá tí mọ́mìnì ìrọ̀bìhìn òun ló tóbi jù gbogbo ìjọra tó fẹ́lá jẹ́nà alẹ́dí yànàlúnà àwọn àjẹ́rá táwọn ọmọ àdábí adámú orí máa jẹ́nà èyí tó tóbi jù bẹ́ẹ̀ àdúnàrò orí ìrẹ̀wà jìkìlá kíyàn wọ́n náà bá ní èyí tá a sọ yìí afá ní èyí tá a sọ yìí pé pé ààrí ọlọ́run èyí tó sì dòjú tó tóbi jù nínú alìjẹ́nà òun lè rí ọ̀nà ọba ní wàhálà èyí tàà sọ yóò wọ́n kọ́ olùsọ̀hábà gbogbo àwọn sàábí jẹ́ gúnlẹ́rí nù kò sẹ́n tó jẹ́ àwọn yà lórí àwọn sọ̀hábà ìjìmẹ́ òun àrí wọ́n tàbí'in àwọn tàbí'in ìtàwọn náà gúnlẹ́rí nù pé kò sí tó tún dákó mọ́ ìgbádùn àlìjẹ́nà tó ga jù wọ́n ọba kọ́dá wọ́n ayé mẹ́rin alìmùsùlùmí yàtọ̀ sáwọn tábì gbogbo àwọn àfá àmùsùpápátá táàmà láwọn àfá dáadáa bí àwọn àfá àmùmìní bí àwọn Abu Hanifa Malik Shafi'i uh, Imam Malik ọgbẹ́ ìrùkùn alábáyà sọ̀rọ̀ fún ikú jọ wọn khilafan li Rafid wal Jahmiyya wal Mu'tazila eléyìí yàtọ̀ sí táwọn kan gbọ́yìí nínú àwọn afẹ́rọ́kù àdọ́ọ̀lẹ́ àwọn tàbí sọ́nù àwọn lọ gbọ́n kàmí ní ìta àwọn gbọ́ yìí ni pé àwọn mùmìnì àwọn kò sẹ́lẹ̀ tí ó rọrọ̀ láti jẹ́nà àwọn rọ́fíkọ̀ àwọn sọ́bẹ̀ àwọn làwọn ṣíyà àti àwọn jahmiya turupa àwọn tí tí ẹ̀ alẹ́dínà yòókùnà rúyàdá àwọn ilé ni wọ́n tó kò sí ní jẹ́ rírí ọlọ́ọ̀bá wọ́n yóò kọ́ lè fún nàbí dáríkà kìtà wàsúnà wà jìmá ìsálàfà ọmọ wà àìmáfẹ́ ha wọ́n nílé ìlú fàtàn fi yapa wọ́n yapa gbogbo tí mẹ́nu kò wọ́n yapa súnà wọ́n sì yapa táwọn sàábí àlẹ́bí fẹ́nu kò lélérí àti gbogbo àwọn àfáà sí pàpátá wọ́n lọ bá ti àlá ṣùgbọ́n wà àríyà wọ́n lọ bá wọ́n lọ sí ara ti àwọn ẹ̀rí kan olóbíkẹ́ sí pé kò sẹ́ni tẹ́bì tí ò ní rí bí i ṣe máa sọ wà kò sẹ́ni tẹ́bì tí ò ní rí bàbá sọ pé mo lórí ọ̀dá àwọn àpótẹ́ inú àwọn àbáwọn jẹ́ kò dá mo sì máa fáyà <laughs> wọ́n lẹ́wọ̀n máa fàá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونبيه ولي إن الله وملائكته يصلون على النبي الجواب لي والله أرضاك والله العظيم kò sí òun náà wọ́n

ìmọ̀ níwọ̀nba aláì amọ́nkẹ́ o ìmọ̀ níwọ̀nba tí wọ́n náà gbé dáa ẹ̀kí tí a kẹ kàkọ́ra mi tó wá sọ ẹ̀dàkùnmọ́ ti wí inú tó yí àwọn àwọn láti tẹ̀ láwọn afẹ́mọ́ dì wí àwọn bàtàwọn kan dé tán ní orí bẹ́ ọ̀rẹ́ ẹja rí a sì wá àwọn àpé ọ̀dà èyí tẹ́yìn wá ń wí níbo ló wà ẹ̀ẹ́dẹ́sẹ̀ èyí tẹ́yìn wí níbo ló wà fi kìtà lera àwọn àpé tí ọpọlọ lásán ni ẹ̀dàpọ̀ ìta gbìyànjú nínú sọmọ̀bùwà ẹjà lọ kéwú àtàwọn ọmọ wa kó mọ́ sí ọmọ ẹnìkan ní wá tí wọ́n ní àwọn náà yàtẹ̀lélùn àwọn náà ní tí wọ́n gbára lé rọ́fíbọ̀ wọ́n mọ̀ kéwò wọ́n ha kùrá ní o wọ́n ha dísí o wọ́n gbọ́ àgbákò pé báyẹ̀ bá ma ń gbọ́ àgbákò lọ bá àwọn náà gbọ́ àfà làwọn náà bẹ́ẹ̀ náà làwọn jàmíyà náà àfà àmọ́bò ọkílówà lè ràn wá lọ́wọ́ àwátá ìdàbà àpọ̀wà ìdàbà jí ó ní mímọ̀ àjẹ́ni mọ̀tàálì yẹni túnmọ̀ wáyé halkọ̀ bá ní kíkó yìí àwọn tí eléyìí òun kàn láǹfà ní pé ah, mo gbọ́ yìí ẹlápùn àfà tí na wíwẹ́ èyàn tó máa ń láàfà o èyàn máa ń láàfà tí ò bá ní àfà tàbí jápa rẹ̀ èsù àwọn ẹ̀rí wọn kọlùhùn inú gbọ́nà ní pé inna ìbáàd rúyàtí yẹ́tìsìn mínú ìbáàd annàmọ́ha fìjì hatin wàlàukánà fìjì hatin lakánà jisma wàlláhù mọ́nzẹ̀rù an dáàdìkì ẹ̀rí àkọ́kọ́ nù nínú ọ̀rọ̀ wọn ni pé táàrẹ pé ẹ̀yìn tẹ́ sọ pé àárọ̀ ọlọ́run àárọ̀ ọlọ́run ẹ̀mọ́ tẹ́wí o bẹ́ẹ̀ bá ń sí rìnlẹ̀ pé àárọ̀ ọlọ́run nínú àdìjẹ́nà ìtẹ́ sọ ni pé ẹni táàrí ó gbọ́rọ̀ wà níbìkà wọ́n ni sọ ọlọ́pù àbọ̀ <laughs> àwọn àwọn èèyàn ìwé eh ẹwọ̀ kalówà mẹ́ min jihatin tàbá ní ìyẹn rí nǹkan nǹkan táà rí gbọ́dọ̀ wà ní ìkan nígbà olùkọ́ ìwà ní ó wà láàrin masalasi ẹ̀rí wọn mú o tó wá rí bẹ́ẹ̀ wà láúká na fi jẹ́ à bí nǹkan bá wọ́n ń bẹ ní ibìkan lẹ́kẹ̀ẹ́ náà jésìmẹ̀ yóò ní pọ́dì ẹlẹ́nà ìgbọ́nà wọ́n ni pọ́dì àrítọ́ka sí ìdá tó bá rí bẹ́ẹ̀ ẹ ti dọ̀tí ọlọ́run àwọn ẹ̀ ti dọ̀tí ọlọ́run pé ẹ̀ẹ́lẹ́gbé ọlọ́run ọlọ́run náà ní ó ní pàtì kàkàtàkì tó kójọ tẹ́lẹ̀ pé ọlọ́run rí ohun rí inú ẹni wọn ni ẹ̀ wàlìjàwà kọ́lọ̀bá àṣíká bá wọn fáwá o wọ́n ti ṣiṣẹ́ kalẹ̀ dẹ̀wà bó bá ṣiṣẹ́ kalẹ̀ dẹ̀wà lónìí àmà wá àwọ̀tọ́ náà dẹ̀rẹ̀ ẹ̀yìn lọ fíta ẹ̀rọ pé lẹ́sà kàmídìlì yìí ṣẹ́kùn ìkẹ́kùn ọjọ́ náà ẹ̀dìdì kan jọ́ náà abá ní ẹwù nǹkan yìí ẹlẹ́rí àdìgọ́rọ̀ nǹkan ìgbọ̀rọ̀ ní bọ́dínù abáwà kọ̀ọ̀zẹ́ àbíbọ̀ عن هذه الشبهة إسلامي إيه يرجو إليه أن تقول قصبه نفس الجهة فيه إجمال قلوا الجهة عدد القليل فيه إجمال إنه كل قسم كتب قسم قحط فإنه أريد بالجهة أنه حال الشيء من مخلوقاته

wọ́n lè fàhádá bàtìlù wọ́n lè wọ̀n wọlé wàlhàdílẹ́tú torídùhú wàhádá láyẹ̀ zim mìí ìdìbà tẹ̀wòyà kò sì tó káàkiri amúgẹ́ bí àdílà pé èyàn lè rí ọlọ́run bá wà

ó wà lókè gbogbo ẹ̀dá rẹ̀ ó wà lókè tó dádúró táà lè sọ pé lérí ìkàbá ìlógó lérí ní báyìí ní Sunday ti ilé ìtúbọ̀ ti jẹ́ jẹ́lógún bàtà ń sára ilé pa alìhìmán min mẹ́láìkà wà sí kan wá sí ìkan ọmọ yá fi àkíyèsí rí ọlọ́bà sí ìjọlọ́pàá pé lára ń tàbí pé adáwọn mọ̀láíkà ni wọ́n gbé aláàṣẹ́lọ́wọ́ lọ́wọ́ àdébùwá rúrù wọ́n ti rí mú wọ́n ń sọ fún apẹ́kálẹ̀ mọ́ tóbi ọlọ́run kí ẹgbọ́ wú àwọn mọ̀láíkà wọ́n ti rí wọn náà so ó wá jáde lẹ́nu pé ọlọ́run wá dúró lórí alhara sí bígbà tó ó tó gbé nínú ẹ̀dá rẹ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ tó jẹ́ tó dá onígíní wà aláàṣì ọlọ́run tóbi kó dúdúlé aláàṣì lọ ó tóbi kó dúdúlé aláàṣì lọ kò sí tó lè dá so àbá ọmọ pípẹ́ ní tí àta àgbà lérònù ó wọlé bẹ́ẹ̀ ọkọ̀ màkùlùkọ́sì lókè gbogbo tó dá ló wà kò lè dá lórí kankan sùdẹ́ máa bẹ́ẹ̀ àbáyé ní wọ́n wọlé ẹni tí ó sì wọlé ara ni a máa pẹ́ tẹgbàrí pẹ̀lú jíhà ní pé àyọ́lọ́lẹ́ yóò lè orílẹ̀ fọ́lọ̀wà wọ́n nẹ́fì ohun bá ti káwà ní irú jíhà báyìí irú ròyìn báyìí a lè rílẹ̀ fọ́lọ̀wà ká yìí èyí wọn ò túmọ̀ káàlè rí ọlọ́run ọlọ́run ọba ń bẹ́ẹ̀bì kan tí wà ní sí bá sì wà ń bì kan ó ní jíhà kò pé jíhà pẹ́yẹ máa ní bọ́dì ẹ má ọba rùgbà ẹ má fi di ẹ̀dá so láká ilẹ̀ fi di ẹ̀dá bẹ́ẹ̀ àwọn àwọn àwọn wọn ni al-aql ala naql láwọn tí ma fi mọ̀ àwọn àṣáhírọ̀ àtàwọn jahmiya mọ̀tẹ́sílà rọ́kìdọ̀ o ní pé tí ẹ bá rí náà ṣùgbáyì al-Qur'an ẹ̀rí nínú Qur'an ẹ̀rí nínú hadith tí nǹkan yẹ bá fi lè tako lákàí àwọn nígbà wọlé wọ́n fẹ́ gbà wọlé torí kó ti lọ takò láká ìwọ̀n pé káà ah, ọlọ́run ní nǹkan kan jọ ń ẹwà lọ́nà ọba ní nǹkan báyìí tẹ́bá lọ́tí nǹkan bá ọlọ́run wá ní báyìí ẹgbẹ́ fi gẹ̀dánù yẹn olóòtú wọn débẹ̀ ẹ mọ́jà àwọn ara yín àwọn ẹ̀rí tó pọ̀ tó kílíà látọ̀dà tó sọ̀rọ̀ lọ́sọ̀ láti ta fún àjẹ́ ìjọba ànẹ́bí ni ẹmọ́ ẹ̀rí ọlọ́run ọba yìí gẹ́bí ẹ̀ máa ń rí òkùnsù pa ọjọ́ kẹrìnlá tí èrú jù ẹmọ́ ẹ̀rí ti tóyàn àbáwọn tí wọ́n rọ́ wọn ni kò sí jẹ́bẹ̀ اشتغلوا بقوله تعالى لموسى wọ́n tún fi ẹ̀rí rẹ̀ lẹ́bákan náà nínú ìrújú kejì ẹ̀rí Musa wọ́n mọ̀ wá tí ọlọ́run bá sọ pé láàrín tààrọ lè Musa bèèrè ìgbà tí Musa ọ̀tọ̀ ọlọ́run wọ́n bára wọn sọ̀rọ̀ wàkàlẹ̀lọ́wọ́ Musa ẹ̀mà ẹ̀tí bàbá sọ̀rọ̀ tí ó fẹ́ mú yẹ̀kí ìrìn tí ń bá sọ̀rọ̀ rí Musa ní ó wù rí Musa bèèrè fún orú yàtọ̀ là Musa bèèrè fún orú yàtọ̀ là ọ̀nà ọ̀lẹ́ rí ni ṣẹ́rí èdè kọ̀ọ̀kan ló ní bá sí wọn sọ ohun bá bá fẹ́ tún pé láǹtàwọ̀ ni látàwọ̀ ni ọ̀lẹ́ ní láwì tàbáwá ní láńtàrọ̀ ni bàbá fẹ́ sọ Yorùbá àà ní sọ pé ọ̀lẹ́ rí mi láyé láyé ìtumọ̀ láńtọ́ wà mẹ́rin láńrì nǹkan tí ó lè ẹ̀sìsì náà mẹ́rin ọ̀lẹ́ rí mi you can't you can't tí mo lébò sọ lé mo fẹ́ kó yí lójú máa fa lọ́wọ́ àwọn ohun torí mi ò gbé ìbò fẹ́ <laughs> tó bí àwọn nǹkan àwọn náàkìlú bí náà wà tí ó pé ẹ̀ẹ̀lẹ́ rí lásán ní òtùmọ̀ àmọ́ tí láún wọ́n àwọn ìkéwú láìláì àwọn wáyé pàtàkì pé àlémù láìláì kí lọ́ta pé ọlọ́run ti sọ fún Mùsá pé láyéláyéláyé ọfẹ́ rí mi ni ọ̀lẹ́rí mi nínú àwọn ẹ̀lẹ́ẹ̀tùdìríkù hú alàbẹ̀sọ̀ nínú àwọn ẹ̀lẹ́wọ̀n látàrí kùrà sọ ọdún kan ò lè rí láíláí so àwọn máa ní ọ̀ lè rí o ní láíláyé ìtí máa túnmọ̀ nìyẹn o láíláyé lọ́wọ́ máa sọ kọ́dà tó fi máàlì kìyàmá ojú kan ò lè rí mi ìmá ìdúnìyà ọdún àkọrọ̀ ojú kan ojú kan ò lè rí ọlọ́wọ́ sẹ́bàá ní sí ìkọ̀ ìgbọ́nà sáà wà bí ẹ̀kọ́ lè ó sì sàlàyé ní ìfàwọn ọmọ kí ó mú ẹ̀lú ọ̀nà ìgbọ́sí ẹ̀lẹ́rù ọlọ́mọjá sí àpáyàn afá ní ẹmọ́já dámara ọ̀rọ̀ mú wal jawab an hadha al-istidlal èsì lérí ẹ̀rìdánwáyì annal ayatul karima dájúdájú ayata mọ́wáyì tánwáyì látàrọ ni wọ́rídá fi náà fi yóò yá fi dúnìyà wọ́n ló wá lórí rírí ọlọ́run ọba láyé ni léyìí tí mo sábèrè fún láyé láyé ọ̀ lérí láyé yìí torí tí ó bèèrè fún ayé ni ó ń sọ wala tufi fòbútùhà fi ààkìrọ̀ kò túnmọ̀ pé kò dáta lè gámọ̀nù kàmàtàbàtà àti àdílà tó kọ́ bó ṣe rí lẹ́bí ẹ̀rí mi wàhálà tó nẹ́ẹ̀sì fi áàkìrọ tẹ̀tẹ̀lìkù alìhàlá ti hìn tó nìyà torí pé ṣe sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn láyé àbàlìgíàmà ó yàtọ̀ ìṣe sí ayé pẹ́bí ìdàlìgíàmà ọlọ́run gan ní sọ fún wa pé ẹ̀rí mi ó lẹ́rí mi ẹ̀gáà ó lẹ́rí mi ẹ̀wọ̀n àwọn alamọ́ta ó tàbí àríwọlé àníwọ̀n pé kèé pẹ́ rí fúrì kèé pẹ́ rí mọ́lẹ̀ ọlọ́n gangan lẹ́sẹ̀ ní ọ̀nà láàrin ti rí ẹ̀rí báyẹn kàmàdàmù wọ́n lè yíò ní tí ń bá mọ́sá sọ ní tí ń bèèrè fún ní ayé ní tí ń bèèrè fún láńtà ọ́lẹ́ ọ̀lẹ́rí mi ohun tí èkú ọ̀lẹ́rí so wọ́n ní ńlá àwọn àpé náà wọ́n ní ńlá kò túmọ̀ àbàdíyán pé tó bí alìkìyàmà wallahu ta'ala bákanáà nínú àwọn tó fi sí àdílà bí qawlihi ta'ala la tudrikuhu al-absar olùkan kò lè rí gbogbo wọn lọ́wọ́ àkórí wọ́n jawabu an hadha istidlal anna al-aya innama fiha nafyu al-idrak ń sọ pa pé kó ìdírọ́kù ni kó sọ pé bóhun ṣe tó gbóhun kó capture wọn ẹni sọ wà lẹ́ìsá ìlẹ́ ìròyà kò túnmọ̀ pẹ́ ìbójú ara yí kangan ní ọlọ́ọ̀bá wà ìdìrọ́kùnrin mẹ́ẹ̀nẹ́hù àlèhàtọ̀ pé gbogbo nǹkan tó kò mọ́ nǹkan yẹn pátápátá lẹ́yìn ọmọ túnmọ̀ tó bá wọ́n pé kí náà pè ní al'ilm wọ́n ni ìdìrọ́kù shay'in ala wajhihi ṣe pé ìdìrọ́kù ní ṣe láàkùnrin kùkù kò túnmọ̀ rírí ìdìrọ́kù bá tún sí ọ̀rẹ́ divine gbogbo tí nǹkan ẹ̀yẹn rọ̀pọ̀ mọ́lẹ́gbẹ̀rẹ̀ ìrìnàmà wá black rẹ̀ kò ní black ní jọ bá ti ń jọ black bá ti ń jọ brown lójú rẹ̀ àtibra kò ní ìdìrọ́pù ní ẹ̀kọ́ kankan yẹnu ààlìkẹ́ ni ẹkọ́ nímọ̀ kankan yẹn white ni white ni white tí wọ́n jọ ní àpò mọ́nù tí wà ní ṣe yìí so ìdìrọ́pù túmọ̀ rúyà tẹ́yẹn pé kí yóò ìhàtọ̀ ni pé kí yóò gbogbo tí kàyẹn kó sínú kẹ́ yọ̀wọ́ mùmìnún àwọn yóò rí wala yuhituna bihi ó ti sọ́yìn fún alẹ́tẹ́lẹ́ nínú uh, ayàtàkù sí ọlọ́run ọba àwọn èèyàn orí ní tó sọ́nù àmọ́lá láyìí tó náà wọ́n ò lè gbogbo tí ń jẹ́ gbogbo tọ́lọ̀ bá kó sí tẹ́fẹ́ ní tí jọ́nà tẹ́yàn wọ́n lè máa ẹnu rí lásán lápẹ̀gbẹ̀ ní sinmi ẹ̀rí nísìn kò súnmọ̀ pé ó mẹ̀mí tẹ́yàn bá àmórí lágbájá morírí ṣọ́pọ̀ fún mẹ́ni yẹn kíyàn mẹ́yàn ó yàtọ̀ sí pé kíyàn gíní kíyàn ríyàn pé síkọ́wà ní sọ ọmọ yẹ́rẹ́ta <laughs> àmórí rí àmórí lẹ́lẹ́yìn máa wà àmórí ní so yíyàn kíyàn kàn ríyàn tó kíyàn ti mẹ́ni yẹn pé mo mọ́ alẹ́ pé mo rí ní orí nínà mo mọ́ bà mo mọ́ mo mọ́ ó sọ pé mo mọ́ bẹ̀rún pé mo rí ní a mọ́ tẹ́ ẹni ìyẹn pé tẹ́bá ní mo mọ́ débi pé ìmọ̀ ṣe báyìí ìmọ̀ ìjẹ báyìí bí ṣe ń sún rẹ̀ bí ṣe ń jẹ rẹ̀ ìtọ́nà ọba ń sọnù láàrùn lè kò wúlà sọ àmọ́ rírí èyí wọn tó bá lè rí ààrùn gẹ́gẹ́ wọ́n lọ pé rírí rẹ̀ wọ́n lọ pé a ti mọ gbogbo nǹkan tí ń jẹ́ Allah subhanahu wa ta'ala wallahu ta'ala a'lam afala wi Allah ba ni mo jùlọ wa qawlu al muallif al muallif eto qatira shukru ibn taymiya rahimahullah wan ko mo so ní parí ọ̀rọ̀ yìí nítorí àwọn ọ̀rọ̀ tan bá bọ̀ tá bá rántí istilal min al quran tá bá dé 2023 22 àbí 23 náà 23 23 lápẹ́ ní ọdún 23 náà ẹgbẹ́ wọ́n tó láti 1 2 3 4 5 tọ́pìkì yẹn generally ni pé ẹ̀sìdìláà minel Qur'an ìmú àwọn ẹ̀rí wá nínú al-Qur'an Karim tí ń fi ń rinlẹ̀ fọ́lọ̀ àwọn ìròyìn rẹ̀ ẹgbẹ́ Ibn Taymiyyah àwọn kan fáyà tẹ́bà lọ wọ́n mẹ́tínú gbogbo ayàkwáni sọ àwọn fọ́n ayàkwáni sọ àwọn afẹ́dá àti ṣẹ́rù rẹ̀ wọ́n sára ìrẹ̀ fún wa wọ́n mú kọ́nà wọ́n parí sí bàtà wọ́n parí rẹ̀ wọ́n pẹ́ wọ́n ẹgbẹ́ 20 kí nínú mọ́rin àyí ìsìláàlú ló gbọ́ ayé sí àbí kò sí kàmí mọ́ra wọ́n ni wọ́n fẹ́ sọ lórí gbogbo tí wọ́n ti mú apápátá wọ́n ni wàhálà albab ayé albab alẹ́dì tààyè náà fẹ́ òlìyàwó báàbù ta parí lónìí ìtẹ́bẹ̀ láti ọdún bẹ̀rẹ̀ wọ́n ní bábà ìfí kìtàbì láàrí kẹfẹ́ àwọn tí dẹ́ẹ̀dì máa rí tó jọ ó pọ̀nù sílẹ̀ ọlọ́run bí wèé bá sí rán àfá yìí báwọn bá bá pàdúrà àwọn ọ̀tẹ́sílá ìwọ́n kan lálàsí wà níbá tó wá sílẹ̀ ma wá mọ̀kọ̀ wá ní alimari àwọn tàbí lónìí tó pé kò sẹ́ntí lè mú kankan wá mọ́ lónìí kò sí tẹ̀gídìdì lókù lágẹ́dìd kò sí ẹ̀dáhùn tó lè mú tuntun wá ó ní ń gbà tí jàbàtà dé tó mọ́ra gangan ó mú jẹ̀dìdì wá lójú ara rẹ̀ ìrọ̀lọ́wọ́ mi jẹ̀dìdì bí nìkan bá ti mú jẹ̀dìdì wá kí ló wà mẹ́jẹ̀ máa nínú ẹ̀sìn yóò wà lẹ́kò sí jẹ̀dìdì máa gbogbo ẹ̀ bá wá tá ó lẹ́gbọ̀n sàrẹ́fẹ́ kí làwọn sálàfù sọ lórí ẹ̀ ká sálàfù rẹ̀ gbogbo tó bá ti ṣẹlẹ̀ tó bá ti pé tuntun lẹ́yìn kò sí dídó ọ̀nà tuntun tẹ̀jìdí lókúta máa ṣe sọ́nà àbáyé ti parí sẹ́ tí ẹ bá ti rúṣẹ́ náà àbáyé ṣe yìí ó súnmọ́ àbápa ọ̀pẹ́ wọ́n lè dá sọ yìí fi kìtà bí láì kẹfì ó pọ̀ ọmọ kò hàn kẹrì mọ́sí wá lọ́pọ̀ tó mọ́tò iná káníkìmì àti ẹtù máa wà alímọ̀dàmú alímọ̀dàmú àmọ́lọ́ọ̀bá mọ́sàbá forí àwọn wọ́n sàbá kẹ wọn lọ́n tó bá wà láyé kẹ́ wọ́n sàbá sàdébùkẹ́ fún wọn lọ́n wọ́n sì sẹ́kún àgbọn aláìlẹ̀ wọ́n sẹ́kún àgbọn ìṣẹ́ sì sàǹfàní pọ̀ nítorí wọ́n ní ìkìláṣù lórí ẹ̀ àtàwọn bá yìí kọfíra àwọn tó ti rí àdébà lọ sẹ́tẹ̀sẹ̀ wà láyé ẹ̀bẹ̀ wọn ẹ̀mà bá mú jẹ́rí àwọn aláyé lónìí àwọn tó ti rí àgbàtà wọn fi kọtíra ínkì náà fi kọtíra kálámù àti tàdá sínú tákàdá ẹ̀kàn fojú kálámù náà fi ṣe rí gbọ́nà tẹ́láti sínú ink inú tàdáàtà ó lè mọ́lù kẹlìmà kalọ̀ tẹ́tù bí sí sínú ìdíso yìí ṣe pé kálàmù ma ń yíò lára ẹ̀ẹ̀ lára wàlá èyàn lè fi kọ́ láìkan tó wáyé wàlá tó wáyé rádá but ẹmọ mú ewé ẹmọ kálàmù ẹmọ kíbọnú ink kẹrà fi kọ ewé ayẹ́ta fi kọ awọ ẹ wá lọ wo àwọn tí àwọn àbá ikọ̀ kìí ṣe fún ọkọ̀ ọmọ mẹ́ta o pé wà lẹ́wọ̀n ọmọ mẹ́ta ẹ wá lọ wọ́n tí àwọn ọkọ̀ láyé kẹ́ẹ̀ẹ́ náà dé gúrù bá fún ìgbìmọ̀ àbáyé pé wà lẹ́rù báyà bá ẹwọ tíra tó kọ pẹ̀lú kíláàsì bá bá ń kọ tíra lónìí ajíkọ náà ni ó ẹlòmí oṣù akọ̀ báàkọ̀ tó òun ló jẹ́ pé fún àbẹ́bá dé fẹ́sì lónìí yìí wọ́n bèbí kí ni rẹ́fẹ́rẹ́nsì rẹ̀ àwọn fẹ́sì kọ̀ọ̀kan láyé rí tí wọ́n rí rẹ́fẹ́rẹ́nsì àbẹ́ẹ̀kọ́ àwọn bí i tẹ́bí àyí kí ní rẹ́fẹ́sì àwọn ọmọ ẹlọ́wọ́ tí àwọn rẹ́fẹ́sì bẹ́ẹ̀ bí wọ́n bá kọ́ tí àwọn lórí bọ́sí lọ́gbà òfẹ́sọ̀ ọgbọ̀n rẹ́fẹ́sì àwọn sálàfù wà nìyẹn bọ̀tàwálẹ́ tàbí kọ́ tíra à ń kọ́ tó ìpàfẹ́ rúmẹ̀ à ń kọ́ tó ìpàfẹ́ rúmẹ̀ èyí lọ sí ọ̀dá ọkọ̀ kọmá fún bracket yà rí pé àbíkọ́jẹ̀ tó dáa ah, kò sí tó gún bí ilé ìrìn ìwọ̀n báwọn tí èyí tó gún mẹ́ so mẹ́fà yọ wọ́n ní báàbù yìí so orí àlàfà fẹ́ ṣe sáàrù lórí mo fẹ́ ká parí àárín yìí wọ́n ní wàhálà báàbù fi kìtàbí láì kẹfẹ́rù wọ́n ní báàbù yìí àwọn àyà tó sọ máa ń pọ̀ tí wọ́n háyé báàbù ìfìbáàbì asìmá ìlàhì وإنما ذكر المؤلف بعضه مؤلف سأسوك صدية لأنه عوان تانيين فقد ورد في آيات كثيرة من كتاب الله وتموى إنه آية الله من تقوى آية تقوى إنه القرآن الكريم إثبات أسماء الله وصفاته تفعل الله أو قوله أتي رجوله على ما يليق به يبسيه wàmẹ́n tẹ̀dẹ̀ bẹ́ra ní kùrán ṣe ó sọ pé gbogbo wọn ká kùrán tó bá wọn ronú sí dáadáa ayé tàfàkàrà fíì ó ronú sí wàtà ámàl ó ronú jìlẹ̀ gan lẹ́yìn ayá máa yẹ dèrò àléyé ìmìnàlẹ̀ húdà ilé gbóhùn gani máa ń tọ́yà sí bí ìmànà káta kùrán ká ronú sí onímọ̀ fún yàmánà tàbáyẹ̀nà lẹ́hùn tọ̀ríkọ̀lá wọ́n ni ìwẹ̀ ni bẹ́ẹ̀ tó bá mọ́ kàkùrá ní o pẹ̀lú ìkìláàsì tó sì máa ronú sí ọlọ́run fọ́nàmá ọlọ́run fọ́nàmá tí bá ẹgbẹ́ wọn kàmí o ayé ẹ̀ndọ̀hẹ̀lẹ́hù sẹ̀bí ilẹ̀ àwọn tí ó ń bá wí àtọ́mọ́ kàbá kankan pa ń dáadáa ní èyàn lé kò lẹ́kọ̀ọ́ kíyàn kàkùrá less than 3 days anẹ́bì ní ẹni bá ká lẹ́sàn ìdílámìyà kọwùú ibi láti rí pọ́pùsọ ní àti ìláwà ẹwà náà sí tàwọn àwọn ẹjá pọ́ntì àrí ẹfà wà láì ẹ̀dá kò túnmọ̀ pọ́ lé ka Kùránì fún seven days ìwọ́gán because ìtàní pọ̀ pé kò síbẹ̀rẹ̀ sí lè yánu tí ó tún lóun ka Kùránì lẹ́sàn tí lè tó bá fi lè ka lẹ́sàn tí anẹ́bì ní kò ní ọ̀dàstándì ìtí Kùránì sọ ó mọ̀ kíkà ka Kùránì kéjì ká mọ̀ ka nọ́mbà pé bẹ́ẹ̀ lọ mọ̀ ti sọ̀kalẹ̀ náà wẹ̀ mọ̀ sọ ọgbọ́yé bọ́bá wá ka kùránì kọ́yẹ bọ́ wá ka kùránì pé gbogbo kankan ọ̀káàfù ọ̀wá gbọ́yé pọ́pọ́sì tẹ́lẹ̀ aka náà kò sí fún ọlọ́run kọ́dà kọ́ bá pa odidi kùránì kan lójú kan bákan náà lórí ẹgbọ́n tí wímọ̀ ohun kọ́ wá fi ojú ẹyọ́ kan fọ́pí parí mohan tọ́ nígbọ̀n kan yé pẹ̀lú wọn tí wọ́n wá ka kùránì ti ẹgbọ́ ọ̀ká ìwàdí lọ fi parí ìgbàrí kan wọn ló sì gbọ́yé adúgbé internet orí ẹ̀ka kùnhán gẹ́gẹ́ ni ẹ̀hán kí ní gbọ́yé ni a ní ṣùsànà ó ní gbogbo ẹgbẹ́ lè kà less than three days lọ́pọ̀ yẹ kọ̀ ohun kò ní gíní so ó wá ní gbogbo ẹni tó bá fi lè ka kùnhán tó bá ka dáadáa tó lè ronú sí tabayyana Allahu tariqal haqq ojú ọ̀nà gidi ó sì gẹ́ni yóò hàn fún wọn ló fi rán fáwọn báyìí kama mú kaba jáde nù kùnhán ṣùgbọ́n bá ṣe ń ká lónìí àlèmújáde wọ́n bá ní kí ẹ̀mọ́ wa ní sí ọmọ ọ̀sẹ̀ mọ́ sípà lọ́kàn ní àṣẹ̀kùnrin nọ́mbà láti kàtàrà ní èmi olè máa sọ yíṣù méjì kalẹ̀ lójúmọ́ ní tánkà lọ́pọ̀ ánìsí ni ẹ̀ òun ní òfin ní rọrùn fún wa láti mọ́ parú náà wáyé fàjáde ẹ ọ̀pọ̀lọpọ̀ kátà àmà lónìí ìgbàtà àti ẹsẹ̀ mídíà rí inú kan ní olówà àti àyọ̀ ní jíwọ́n àmọ́ bẹ̀rẹ̀ pé sígbọ̀ tó ń sọ yìí fún wa ẹ̀ẹ́kà fàáfẹ́lẹ̀ ni ni òun lè bá káyà mẹ́lẹ̀ rí ẹni bí àwọn inú kan lọ sí wà inú kan lọ wà inú wà lè sọ ilé mọ́ sọ wà lè kalẹ̀ láàrin oṣù kan wà lẹ́kùn sí ẹwà wọn ló ti ń kàwọn ní sọ wà látọ̀ nǹkan nísì more than 10 years ẹ sì fáyà fáyà nǹkan kan lọ wà kí ló fà kò ká ìtàdàpọ̀ gbogbo àgbọ̀ yìí olùsọ́yẹ̀ ló wá pé àwọn táà bá gbọ́ ẹni gbọ́ ẹni mọ̀ pé pẹ̀lú táà sọ ní ìsìnyẹ́ pé ajẹ́kùn dandan ní fún wa kálọ̀ kéwú ẹ̀rọ òtìlẹ́dì fún mi bọ̀ ní mọ́ sọ pé kò ti lè ti bẹ̀rẹ̀ bọ̀ nìdá pọ́lọ̀kùn rọ́n fún wa ọ̀ but ọ̀nà mi wá gbà tàbí lè jó yá òun ní kẹ́ bá ti ń ka kò hàn kọ̀síwá ìtàn ti rí translate ọ̀rọ̀ kò sọ́dà fáwọn wàtọ́ àká orí ní gbogbo ìdílé àwọn àjòkó tí ọdún ọmọ wá lórí wá ní ìbájúwájú ọmọ àwọn tí wọ́n jẹ́ lókò kan pé wọ́n kẹ́kẹ́ wọ́n bá wọ́n náà èyí wá bẹ́ẹ̀ rú ọlójú mẹ́ tó bí kò sí kò lè dàbí èyí wá bẹ́ẹ̀ rú ọlójú mẹ́ ọwà tó sọ́dà àwọn ààrẹ ẹ̀lì wọ́n ṣe àlàyé rẹ̀ fún wọn ni قال تعالى كتاب أنزلناه لك مبارك لتدبروا آياته wọ́n fẹ̀rí sí wọ́n ni ọlọ́run ní alkùnrin àtàlẹ́kọ̀lẹ̀ fún ànẹ́bí in tó já sọ́kalẹ̀ ní pé ẹn kẹlìbà ma rú sáwọn ayá rẹ̀ ní wọlé wọ́n yàtàdẹ́ kẹ́ hul albab kí àwọn tásì jẹ́ كما رنسي القرآن وقال تعالى أفلا يتدبرون القرآن ṣe wọ́n yẹ́ rọrún sí kòrán ní mọ́sán ká ẹ̀rọ̀kan challenges ni ẹ̀wọ̀n wọ́n yẹ́ rọrún sí ní àmà aláàkòlóbin àpàlùwà àbí wọ́n ti nọ́kì ọkàn wọ́n ti nọ́kì ọkàn wọ́n pàálù pẹ̀lú padlọ́kì ẹ̀mọ̀ wọ́n yẹ́ rọrún sí ní ẹ̀rọ̀kàjọ́ rọrún sí kòrán kẹrin lọ́kì ọkùnrin pa ní pẹ̀lú lọ́kì tí nìkan ní wọ́mọ́ ni so àwọn ẹ̀rí dáfà mú àwọn yẹn pé alùpùhánì kẹrí wọ́n sọ kalẹ̀ lí nàtàdàbàrú àyàtìkì ọ̀kọ́lá tààlà abàdàm yàtàdàbàrú kọ̀wọ̀lù sí wọn lè máa ronú sí kọlù ní alùkọlù náà كل طعم منين رؤية الله سبحانه وتعالى وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم wọ́n ní pé wọ́n ní fọ́gbàgbà sí jù ní pé aláwọn mọ̀láíkà mẹ́rin mẹ́jọ ayàpá ló ló wá ṣúra orí àìyàn ṣúra kò sí àìyàn láti ṣúra ẹ̀ ṣọ́tù ìlàṣàkọ̀ ṣọ́tù ìlàṣàkọ̀ ló wá ìrìnàjá ẹ̀ bá sí ẹgbẹ́ bá sí samaniya àwọn tí wọ́n gbé àráṣẹ́ ọ̀nà bá ní ọjọ́ ẹ̀ àwọn samaniya fún samaniya mẹ́jọ ni síwájú ìbọ́ èyí tí mo lọ pé àṣíwá mẹ́jọ yẹn o ni wà ní eré mo dákọ tó sí ẹni sápá kí tó sí so àyà máa tó mọ́ alẹ́ náà látọ̀lá ẹ̀yọ̀ kan ní ìyàrá ìwà ìṣàlá gbọ́ ọ̀rọ̀ kan wọ́n á gbọ́rọ̀ lórí òun ni wọ́n fẹ́ tako ara wọn ẹ̀rọ àbá tí mẹ́rin ló ní ọ̀wọ̀ ni àwọn méjèèjì ti gbọ́ nípa ọ̀rọ̀ ọ̀pàdà jì ṣe ọ̀pàdà yá ni a ti ń alọ̀ sí àìsí ní ìgbà àti mo fi kúrò ẹgbẹ́ mi sọ̀rọ̀ ẹgbẹ́ ìyá ìgbà ìjọba ìgbà ìgbà ìjọba ìgbà àti gbogbo rẹ̀ ní pé àárọ̀ wọn pàdà ní ẹgbẹ́ pàdà á sọ̀rọ̀ mẹ́tò wọn jọ òun ìpa ìrẹ̀ ọ̀rọ̀ wá kò takora wọn ọ̀láwọ̀ tó alamsa alìsàtàlá ló sọ̀rọ̀ yẹ bàtà àwọn afáàmà mú ẹ̀rí nípa tàbí sọ̀rọ̀ nípa alìhọ́dù ìjáde àwọn kan ò ní mọ̀ ju láìláìlá lọ́mọ́ ní wọ́n padà yá yẹ pé bí ìtàkùn ìṣirò bọ̀ ti gbá yẹn tí àwọn àṣírọ́rù náà tó bá sẹ́kù àwọn tó dá náà wọ́n ti kú òun pé àwọn tó lọ́wọ́ payé tí ó payé rẹ mọ́lá àwọn àṣọ́rùn náà sí àwọn tó gúnnà ẹ̀dá ni so gbáyé àwọn ẹni yóò ti kọ́ ìkọlọ̀ tí ó rìnlẹ̀ nígbà tí sẹ́fún àwọn sọ̀sọ́lá so kò wá mọ̀ pé wọn ò ní sí hajj wọn ní kí wọn ìyẹn díẹ̀ díẹ̀ ẹwọ ọ̀rọ̀ àṣọ súnà yìí náà ṣe súnà sí ẹ̀dẹ́ ni ó ti wà but nílùú ta wà yìí gan fún àwọn ṣe súnà alọ́kùnkùn sáré súnà lù yìí but ó wà but èèyàn díẹ̀ díẹ̀ ní ṣe tí ó jírí àwọn òfin dáàmù so wallahu ta'ala sọ́wọ́ mo ti láàrín ọkọ̀ ma sọ pé ẹ̀yìn táwọn bára wọn bá ti wá ohun akàmọ́ gbọ́dọ̀ wọn sọ pé la ilaha illallah mú ò tẹ́ bá wọn dà wọn yíò kọ́lá àwọn mìíràn sì bá rẹ̀ lónìí gánà pé nílùú wọn gan ìfẹ́ bá dé nínú gẹ̀ẹ́lì ẹ̀kẹ́ so àwọn bá mọ́ mú àwọn ẹ̀rí báyìí wá láti lẹ pé ó dùbìrì jáàlì wá pé àwọn èèyàn Ọlọ́run ní fìyà jẹ wọn

تؤكد وجود المناعة في ذاك السلم وعلى في ذاك الوقت في اوكي ajáde náà ma rí <laughs> ní parí mo fẹ́ náwọ́ ó ti tẹ́ ok Ọ̀pẹ́ abúlé ìgbọ́ ìrọ̀lú, ràí ẹgbẹ́ iṣẹ́ àràjẹ́ lọ́pùlá. Jazakumullahu khairan. Now, nípa istiwa ar-Rahman al-Arsh istawa. Istawa irtafa. Ìkò tí wọ́n pé istawa ó wà báyìí, owó náà bèèrè ọmọ Maliki pé ó wà lórí, ó stand lórí nǹkan So, ó kéré ló wà kéèsì àlá, omi òfin ó stand lórí pé bọ́dì pé, sorry, àwọn ọ̀pọ̀lọpọ̀ wà ní bọ́dì, pé nǹkan yẹn second thing òun náà lè ti ẹ̀rẹ̀ fàjẹ̀lẹ̀ tàbátà fún wọ́n dúó lérí ẹ̀ fún kí wọ́n ti wọ́n start ní third thing okay fáwọ́kọ̀ fáwọ́kọ̀ makhlukọ́tì wallahu ta'ala sọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì pé sóòrùn kan máa béèrè béèrè lọ àfáà fún ìmọ̀ ìgbogbo mọ̀dá ọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ́ gbogbo ẹ̀rọ náà ní tí bá mọ̀ kò ní sọ ó mọ̀nà ní

àfàdà kàmẹ́rọ̀ ìgbà mí ma ń bẹ gbogbo àwọn àfàdà wọn pé wọ́n bèèrè lọ rẹ̀ làádìrí làádìrí àwọn àfàdà wọn pé gbogbo náà bèèrè ọmọ mọ́lì kí gbà mí kèé sí gbogbo ẹ̀gán ni o mà àwọn àfàdà wọn pé alùwọ́rà bá ti wọ́n ní àsàkẹ́yẹ̀ máa sá àsàjẹ́ kéyẹ̀ máa sá irú aṣọ onímọ̀ wọ̀ kóló ni máa rówó bẹ́ẹ̀ náà ni tá ń pè ní ọ̀rọ̀ sísọ èyàn máa ń láfàsọ mẹ́ wọ́n ní wọ́n ní orí olóhun ò máa tó pé ó wá kọ́ta kò ní ọ̀ nídìí rẹ̀ omi tó bá sọ lè dáwà láàlẹ́ náà tó pé gẹ́rẹ́ so àbọ́kọ̀ túnmọ̀ pé gbogbo kalẹ̀ yẹmọ́ wọ́n ní táwọn tó pé lágbájá onímọ̀ lágbájá yìí tí náà ẹni yóò ní mà ní oníkẹ́ bèèrè lọ rẹ̀ kó wá rọ̀ lọ́rùn láti pé ní ìmá ẹni tí àwọn èèyàn dún wájú rẹ̀ náà bèèrè lọ́wọ́ rẹ̀ kó wá kán bèèrè lọ́wọ́ rẹ̀ pé ní ẹni yá kí ìmá síwáyìísìn but kò túnmọ̀ pé ẹni wáyé pé gbogbo ẹni wọ́n dáhùn káwọn bá pé pé kò mọ̀ àyàbí tá bá padà lọ wádìí pé ẹni tó sọ yìí agbọ́nwádìí náà tó sọ yìí agbọ́nwádìí àbájọ no wonder ìgbànalẹ̀ aṣọ bẹ́ẹ̀ wọ́n báwọn ìtàrẹ sọ wa èyàn kéwù èyàn kírun lọ ó yẹ kó kéwù yákẹ́ ó yẹ kó ké sókè ó wá gbàgbọ́n mi gẹ́gẹ́ àwọn afáàní pé yóò bẹ̀rẹ̀ láti tó bá dé yóò wá san zú ìzáwé tó sì kọ̀ wùlé so bá ṣe kánífà ń ké jákété tẹ́lẹ̀ ní tó sàbàájí so yọ eré agbẹ́rẹ̀ sí máa kò ní fún bẹ̀rẹ̀ ìyẹn ni wọ́n bá tí àtàrà àfáà tó máa kó ìlú agan tó bá tí àtàrà wọn kéwà ké láàrin kò tó àtàkókò pè rárá ń ké ní ó yẹ kókè lókè kókè jẹjẹ ní ẹyọ jímọ̀ ẹgbẹ́ alẹ́ yìí sọ́rọ̀ tó máa ṣe fúlà lọ́wọ́ ègbọ́rọ̀ sọ̀rọ̀ ẹnìmẹ́ bá ti sọ̀rọ̀ yẹn ti tayàlà ó wà bí adínúgbẹ́ bá ti tayàlà kò ní jímọ̀ náà lọ́wọ́ àwọn afáníà tí ó bá tiẹ̀ tí bá tiẹ̀ ní jímọ̀ lára jímọ̀ rẹ̀ pé wọ́n ní máa sọ̀rọ̀ gbogbo ní hajj ńkọ́ àwọn ma ti tó wà ló pẹ̀lú hajj wọ́n á má pẹ̀lú apẹ́ látòjú ẹlẹ́sìn tààrùn mẹ́mọ́ àpẹbí wà rẹ̀ àwọn tó tó lọ́wọ́ ní jẹ́lẹ́lọ́ wá kú so àwọn arẹ́ ni tí láwájá àwọn síláyì orí tó wọ́n ń se náà pé mún bẹ̀ òun mẹ́ òun mẹ́ òun ní lọ́pọ̀ kí wọ́n ní ẹgbẹ́ hajjá tí ó lè dá mọ́lá sí rúnù ẹ̀tọ́ sẹ̀lẹ̀ jímọ̀ wọn kò sẹ̀lẹ̀ jímọ̀ lónìí o àwọn tàbí ẹ̀mọ̀ kò sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àwọ́sẹ̀lẹ̀ ìṣò kan sí ọ̀wọ́ tánà sí ní o wọ́n sí ẹ̀hẹ́ ìdẹ́bẹ̀ láàrọ̀ ọ̀sẹ̀lẹ̀ bí bá àtọ́ ọlọ́mà ń náà wọn pé ma fàkiri sókè ma ṣe ma wọ́n yẹ́sọ̀ jáde olóòrùn ẹmà wọn kó sí ká sí ilé àti ní hajjá sí ṣe ní hajjá náà pè lábára dára wọ́n tàbí ló sọ tí wọ́n wọ́n lè tí wọ́n sí rúgbà lọ́wọ́ tó wọ́n ní hajjá wọ́n ní tọ́tàrà hajjá tí wọ́n bí kí ẹmọ lọ́rúgbà lọ́wọ́ ó kẹ́ fọ́ bá pẹ̀lẹ̀ báyìí kò bá fóònù wọn èyí fóònù mọ́ èyí ó sọ́rọ̀ èyí ó sọ́rọ̀ kí ní ẹ̀rí sọ́rọ̀ irúgbẹ̀ yẹn gbọ́rọ̀ sọ̀rọ̀ tó fi wá fóònù kọ́dà bàbá parí ọ̀rọ̀ kò tó bẹ̀rẹ̀ mọ́sálásí kó mọ́ jẹ́ sí pé wọ́n ti rúgbà kọ́

tọ́ ẹlọ́pùsá máa lé fún gbogbo mọ́ sọ́sẹ́tì nù bí ìbá fẹ́ jáde lé sí àmà wapó rẹ̀ ní olùmọ̀sílá àwọn àwọn síjú àlọ́wọ́ àpòlẹ́sẹ́ àbíyàsí lé kí o náà gbára wọ́n ni sàrámà lẹ́fún mọ́mọ́ ẹlọ́pùn tó lọ́rùn fẹ́ gbára lọ́dọ̀ yìí ẹlọ́pùn mẹ́ jáde jẹmọ́ ó sàn fún òun wọlé dé ó sì pé àwọn èèyàn ti jáde nígbà tí òun wọlé ẹlọ́pùn ìmọ́mẹ́ mẹ́ ti ẹlọ́pùn tó lọ́rùn ẹni ká mẹ́ ti jáde kò sí hajjá ọ̀hún pé hajjá ara rẹ̀ tí wà ní sí àmì òtí pé eléyìn òfin tó tí ọlé torí ẹ̀tọ̀ nígbàtán sí àkọ́kọ́ lọ́wọ́ ọlọ́run tààrà ààrẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ olùyọkùpa tó máa rí ìyẹn yọkùpa tó gbé ẹ̀kọ́ ti ṣiṣẹ́ náà àmọ́ èyí tó ṣe ohun ìkó pọ̀ tí mo rí yóò ṣe é wẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n náà gbọ́ púpọ̀ àwọn jáwá ṣe kankan bí wọ́n máa ń rìn gan ẹ̀mí bá kó ọmọ àwọn olórí wọn ní àwọn ẹ̀la ní àwọn kópa olùdarí orí àwọn ẹ̀rọ ẹ̀ṣẹ̀ kúbà láti ìlú tó ti kéré ní reference. àbójú àwọn fún wa ní bàtà ìṣọ́lẹ̀ kan pé kí agbóyè dáadáa pé àwọn àfáà tí wọ́n kọjá lọ àwọn amákùnrin gbà bí àwọn ìgbésẹ̀ ní àlùmọ́ọ̀mọ́ ìṣòro ọ̀gá àwọn kọtíra pípẹ́ ọwọ́ ẹ̀yí tí wà ní wọn ẹ̀ ní rẹ́fẹ́rẹ́sì ẹ̀lọ́gbìláì wọ́n ní ọ̀rọ̀ olùgbé àwọn rẹ́fẹ́rẹ́sì òṣèrè àwọn rẹ́fẹ́rẹ́sì àwọn ilé tán kọsẹ́ ní kíra ní bàtánà mú ẹ̀rí wá lọ́sọ̀ ọ̀gá mú wọ́n sì máa ẹ̀kọ́ àlùwá wọ́n ní kan tó sọ̀gbà kọ́ra àyà ẹ̀jẹ̀ lè gbé mi rẹ́fẹ́sìmẹ́sì àwọn kan àti fún ọmọ sí wọ́n máa lè ti ní ìlú ìjọba àfẹ́ Thank you.